أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adakọ fún Allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò wa àdáàbò dúnìyà wa dín ilé tí ó pọ̀ fún ẹ̀kọ́ oníọ̀kan òjọ̀kan tí a fi ṣe ayé rí tí a sì fi rí alùkìyàmọ̀ dé fi ní ti dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni àwọn olùmọ̀wá dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimẹdínà center ilé tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu wa rahmatulahi wa barakatuh. حديث أبي الدرداء رضي الله عنه كبناني àti mẹ́nu dúró ní ní ètò wa eléyìí tó síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní àṣàlàyé àdìtì yẹn gbọ́ àwọn nǹkan tó wá nínú ẹ̀sìn wa yé dáadáa àìlágbọ́yé nípa ẹ̀sìn wa oní máa jẹ́ fojú tẹ́ńbẹ́lú kí wọ́n máa rí iná rẹ̀ kí wọ́n máa fi ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ kí wọ́n máa fi mú un torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń wò pé ẹni tó bá jẹ́ pé ó ló ń bá lọ ké láyé rẹ̀ ní kí ó gidi wọ́n máa ń wò kọ́kàn lọ ba ayé rẹ̀ jẹ́ lásán ni tó o lè fi di mínísítà o lè fi di kọ̀míṣánná o lè fi di dàrẹ́tọ̀ kan o lè fi di kíni nígbà táwọn bá di mínísítà tán di pírẹsidẹ́ǹtì tán fi di dàrẹ́tọ̀ ẹ pé kí wọ́n máa gbé nsọ́nsárì kí wọ́n á dìde ń jọ gbẹ̀ndà òkèèyàmọ̀ president kí wọ́n dìde ń jọ gbẹ̀ndà òkèèyàmọ̀ minister kí wọ́n dìde ń jọ gbẹ̀ndà òkèèyàmọ̀ commissioner ìmọ̀ nípa ẹ̀sìn ọkọjá gbogbo ń tẹ̀ka fún láyé yìí nínú àdéhìí yìí Abu Darda ó ní mo gbọ́dọ̀ nàbì sallallahu alayhi wa sallam tó ń sọ pé man salaka tariqan yatlubu fihi ilman salaka Allahu bihi tariqan min turuqil janna ẹnikẹ́ni tó bá ń gba ojú ọ̀nà kan tí fi ń wá mà tọmatị sọ ìmọ̀ nínú ṣẹ̀ríyà bóyá alukur'ani àbí sunna ìmọ̀ tán gbà lérò náà ni pé ilmu ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ ni wọ́n gbà lérò èyí gbogbo màmí nínú àwọn ọmọlé ayé táwọn èèyàn wà torí gbogbo ọmọlé ayé tẹ̀ ń wá yẹn sáyẹ́nsì ni lọ gbogbo ẹ̀ pátápátá àwọn èèyàn wà nítorí tí wọ́n jẹ ni eléyìí clear ṣùgbọ́n ìmọ̀ nípa torí eléyìí ni ò yí ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà tí wọ́n wọnú ìlànà àti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó fi di pé wọ́n ń da lóru papọ̀ mọ́ sápà ibi kí náà máa wá jẹ lẹ́yìn rẹ̀ wọ́n yìí wá mà nípa ẹ̀sìn nítorí pé afẹ́ máa fi jẹun wọ́n máa wá mà nípa ẹ̀sìn ni nípa pé afẹ́ mọ ọlọ́run a sì fẹ́ mọ báwo láti máa sin lọ́run ká má bàa dẹni tí ó di amùsùà tí wọ́n máa ṣàtìṣe lórúkọ pòun dáadáa ànábì ní ẹnikẹ́ni tí bá ń tọ́jú ọ̀nà kan tí fi ń wá ìmọ̀ nípa ẹ̀sìn salaka Allahu bihi tariqan min turukil janna ọlọ́wọ́n bó mú gba ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà àlìjẹ̀nà Allah ẹ wo ẹ̀sán ńlá látàrí pọ̀ nǹkan mọ̀ nípa ẹ̀sìn láti dórí pé ìmọ̀ tó dáa lọ ń kọ́ èsì ìmọ̀ tó jẹ́ pé yọ àti pé àwọn màláíkà alápọ̀nlé wọ́n máa da ìyẹ́ wọn lẹ̀ ridan li talibil ilm nítorí ìyọ́nú sí ọmọ tí ń wá ìmọ̀ nítorí ìyọ́nú sẹ́ni tí ń wá mà kò bá jẹ́ bàbá kò bá jẹ́ màmá wa innal alima la yastaghfiru lahu man fis samawati wa man fil ard àti pé ẹni tó ti wá mímọ̀ ní tiẹ̀ mo búra ike gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ nu sánmà gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ńlẹ̀ wàlìṣìtánù fi ìjọ òfìlmá àti àwọn ẹja tí wọ́n ń bẹ nínú ogú omi gbogbo wọn pátá ni wọ́n máa tọrọ àforíjì fún Allahu akbar akẹ́kọ̀ọ́ ọgbà tiẹ̀ olùmọ̀ òun náà rí tiẹ̀ wa inna fadla al-alimi ala al dájúdájú àdúlọ́ olùmọ̀ lórí ẹni tí kọ̀mà nǹkan sinlọ́ọ̀nù kẹfọ́gìlì kọ́mẹ́rì lẹ́yìnlẹ́tẹ̀ bẹ́dẹ̀rì àlẹ́sẹ̀ ìrìlkẹwà kébé ó yẹ gẹ́gẹ́ bí àjùlọ tí ń bẹ fún òṣùpá ni òṣùpá òru ọjọ́ kẹ̀ńlá tó ti dàgbà tán lórí gbogbo àwọn àràwọ̀ yòókù nítorí pé ní òru ọjọ́ òṣùpá bo gbogbo ràwọ̀ mọ́lẹ̀ pátá birikiti ni. wa innal ulama warasatul anbiya àti kí dájúdájú àwọn olùmọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run àwọn olùmọ̀ tó mọ òdodo àwọn olùmọ̀ tí sì ń tẹ̀lé òdodo àwọn olùmọ̀ tó jẹ́ pé wọn ò yapa sí tọlọ́n àbí tàwọn ànábì rẹ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì wa innal anbiya ẹ rí dájúdájú àwọn ànábì Ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama kìí ṣe wúrà tàbí fàdákà ni wọ́n fi sílẹ̀ lẹ́yìn wọn fáwọn èèyàn jogún wàrọ́sùn làìl kàkà bẹ́ẹ̀ ìmọ̀ ni wọ́n fi sílẹ̀ fáwọn èèyàn láti jogún faman akhadahu akhadha bi hadhin wafirin torí náà ẹnikẹ́ni tó ń bá ti rí ìmọ̀ yẹn dì mú tó bá jẹ́ pé ìmọ̀ ni wọ́n bá rí jogún ó ti jogún nǹkan tó ṣe pé èrè rẹ̀ pọ̀ ọlọ́dàkùn ṣe wá lọ́kàn nínú àwọn eléyìí tó eléyìí ń tọ́ka sí ọlá ńlá eléyìí ti ń bẹ fún ma ẹnikẹ́ni tó bá fi lè kọ́ mọ̀ tó bá mọ̀ níṣẹ́ ló di ọ̀kan nínú àwọn tó jogún anabi tiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn ẹ̀rí tí tún tọ́ka sí ọlá àti àgbéga tí ń bẹ fún ìmọ̀ ó náà ní kí anabi Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ nínú hadithi míì. قل إنما الدنيا لأربعة نفر عبد رزقه الله مالا وعلما فهو يتقي فيه ربه ويصل فيه رحمه ويعلم لله ما فيه حقا فهذا بأفضل المنازل وعبد رزقه الله علما ولم يرزقه مالا فهو صادق النية يقول لو أن لي مالا لعملت بعمل فلان فهو بنيته فأجرهما سواء وعبد رزقه الله مالا ولم يرزقه علما فهو يخبط في ماله بغير علم لا يتقي فيه ربه ولا يصل فيه رحمه ولا يعلم ولا يعلم لله فيه حقا فهذا بأخبث المنازل وعبد لم يرزقه الله مالا ولا علما فهو يقول لو أن لي مالا لعملت فيه بعمل فلان فهو بنيته فوزرهما سواء حديثي قلنا تبقى النبي صلى الله عليه وآله وسلم أن لا إنما الدنيا لأربعة نفر أي ستنك أفاوين يمين èèyàn mẹ́rin lórí sí èèyàn ti ń bẹnu lé ayé ìwọ náà wò wò inú oríṣi wo ni wọ́n bọ́ sí oríṣi alákọ̀ọ́kọ́ abidin razaqahu Allahu malan wa ilma ẹrú kan tọ́lọ́run ọba fi owó àti ìmà tó fi ta lọ́rẹ àti owó àti ìmà lọ́lọ́run ọba fi ta lọ́rẹ fa huwa yattaqi fihi rabbahu àwọn ń lo àwọn ọlá tọ́lọ́run fún un ló wá àtìmáyé ó ń bẹ̀rù ọlọ́run ọba nínú rẹ̀ kọ́ máa ṣèṣe pé èmi mo tó báyìí èmi mo jù báyìí rárá o ń bẹ̀rù ọlọ́ nítorí pé gbogbo ń ń bá fún yàn láyé tẹ́lẹ̀ náà àdáwò náà ni kí ni nǹkan tó wá ní ti ń jọ lójú débi pé ìgbéraga ló wá gbẹ́wò wọ̀ kí ni tó ní ti ń jọ lójú tó fi ń tẹ̀lẹ̀ basubasu ọ̀hún mọ̀ pọ́lọ̀ wọn ba ó máa ń di àwọn ẹrù rẹ̀ ni lọ́nà tó ṣe é pé téèyàn bá ti lé lọ́ọ́ ṣiṣẹ́ ó sera rẹ̀ nu kọlọ yẹn lè dà wá kó sànù wa òun bẹ̀rù Ọlọ́run nínú owó àti ìmọ̀tọ́lọ̀ fún wọ́n sọ̀rọ̀ fi hìrọ̀ àìmà ó sì ń sokun ẹbí rẹ̀ pọ̀ kò wọ́pọ̀ ntí lówó òun bùkátà kò nímà dínà sóhun ń sokun ẹbí pọ̀ ó sì mọ̀ pé àti ìmà àti dúkìá bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ fahadà bi afdalil manazil eléyìí ló wà ní ìtọ́ gajù tọ́lọ́lájù nínú àwọn àgbéga yìí ọlọ́ndàkù ṣàánú wa kàwa náà kọkàn nínú irú àwọn eléyìí èèyàn kejì nínú oríṣi ọ̀nà mẹ́rin tẹ́ni tí ń bẹ láyé pín sí náà ni abdin razaqahu Allahu ilma ọlọ́run fún kò fún lówó. فهو صادق النية ṣùgbọ́n àníyàn rẹ̀ dáa ìmọ̀ لو أن لي مالا تبا bá yẹ kọ́ lọ́nba lọ́ọ́ fún mi lówó ni ó ti ní mà àmọ́ kò lówó tó lọ́nba fún mi lówó ni la'amiltu bi'amali fulan irú ní ti lágbájá ń ṣe lèmi náà bá máa ṣe ẹni tó lówó tó tún ní mà tí ń ṣe dáadáa pẹ̀lú owó rẹ̀ irú ní ti ń ṣe lèmi náà bá máa ṣe fa huwa bi niyyatihi àníyàn rẹ̀ náà lọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá ó fi dá lẹ́jọ́ fa ajruhuma sawa ẹ̀san wọn jọjọ gbà òun ní má kò lówó ṣùgbọ́n àníyàn rẹ̀ dáa sí ẹni tó lówó pé tọ́lọ́mbà lọ́ọ́ fò náà lówó bíi tiẹ̀ ni irú dáadáa ti ń ṣe lòun náà bá máa ṣe. oríṣi kẹta òun náà ni abdin razaqahu Allahu malan wa lam yarzuqhu látàrí kò nímà fọwọ́ yakhbitu fi malihi bi ghayri ilm yóò máa ṣe basubasu yóò máa tẹ basubasu nínú dúkìá rẹ̀ látàrí kò nímà gbogbo ọ̀nà tí ó yẹ ká gbé dúkìá gbà ni wọ́n máa gbé gbà gbogbo àwọn pálapàla rádaràda tí ó yẹ kéèyàn máa ṣe wọ́n máa fowó ṣe la yattaqi fihi rabbah kò ní bẹ̀rù ọlọ́run nínú dúkìá rẹ̀ yìí wala yasilu fihi rahimah kò sì ní sokun ẹbí pọ̀ wọlé wala ya'lamu lillahi fihi haqqa kò sí ẹ̀ ní mọ̀ fọlọ́ wọn bá níwọ̀ kan nínú dúkìá o fàhádà bi akhbathil manazil eléyìí ọmọ abẹ́lé ètò burú nínú àwọn àpò ètò burú tó tọ́gbàlùmọ̀ bàjẹ́ nínú àwọn akpo ló wọ́n wà ẹlẹ́kẹ̀rin onáàlẹ́rú tó so é pé lam yarzuqhu Allahu malan wala ilman. ọlọ́run fún lówó kò fún nímà lọ́wọ́ yẹ kó o ṣùgbọ́n yóò máa sọ pé lò ánàlì máa rẹ tó bá jẹ́ kí wọ́n lọ lówó ni làámi tó fi hìbì àmàlì fúlàn irun tí lágbẹ́jà ń ṣe pẹ̀lú wò rẹ̀ lèmi náà máa ṣe bàbá tí ń tẹ̀ báṣubàṣu bàbá tí ń tẹ̀ bálàbálà irú bí ṣe ń ṣe lèmi náà bá máa ṣe fọwọ́ bí ni yẹ́tẹ̀ tọ́ àníyàn rẹ̀ lọ́lọ́run fi dùn náà lẹ́jọ́ òwò ìdúró hùmà ṣàwá ẹ̀sẹ̀ wọn dọ́gba tó ti pé kò lówó kò sì ṣe bàṣubàṣu torí kò lówó tí ó fi ṣe ṣùgbọ́n ẹ̀sẹ̀ wọn dùn dọ́gba lọ́nkọ́ sànù wa. a rí i pé àdéhì alimami Tirmidhi ló gbé jáde ó sì fẹsẹ̀ rinlẹ̀ Sheikh Al-Albani rahimahullah wọn ní hadith sahih akramakumullah kò sí kò sí kò sí bó ṣe fẹ́ dára rẹ̀ lẹ̀ tọ́ ọ̀sà tó ní rí kọ́kànnú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ ó ṣeé ṣe kọjá pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa fún ọ lówó ó sì fún ọ ní mẹ́sì ọ̀làgbọ̀yé nípa ẹ̀sìn ọ̀ wá sí tẹ̀ ò sí lò ọ̀ ń bẹ̀rù ọlọ́ ó sì ń lo dúkìá rẹ̀ yí báyìí láti ṣe gbogbo dáadáa dáadáa tọ́lọ́run fẹ́ ká fowó sí nítorí pé ò ń pe ìwọ ọlọ́run nínú dúkìá rẹ̀ ó sì ń pé ìwọ ọmọ èèyàn fún òun sokun ẹbí pọ̀ ọ̀ sọ fún wa pé bóńkálukú bá ti lè ṣe ní kọ́ máa ṣe ọ̀fẹ́ rẹ̀ nìkan tòsí ọ̀dọ̀ rẹ̀ irú àwọn tó máa rí bẹ́ẹ̀ ipò tí wọ́n ga púpọ̀ bọ́ ọba wọ̀ tún tọ́ ọba wò sí ó rí ó lè kéré ló ń kà ó ààrẹ ru ọlọ́run kan náà tó ṣe pé irú nǹkan yìí pèsè lára kó lọ́n sàánú àwa náà ẹlòmíì nínú ilé ayé yìí wọ́n rí pé màlá san lọ́lọ́run kò lówó so ìmọ̀ yìí pọ̀ owó òsì ṣùgbọ́n àníyàn rẹ̀ dáa wọ́n mọ̀ sọ pé tó bá kọ́ lọ́n bá fún mi lówó ni irú nǹkan tí bàbá tó ní mà lówó ti ń ṣe ní dáadáa dáadáa yìí lèmi náà bá kúkú máa ṣe àníyàn rẹ̀ lọ́lọ́run fi dà lẹ́jọ́ èyí tó túmọ̀ sí pé kò kò kò sáǹfà nínú kọ́ ọmọ wa bínú ẹni tó lówó nígbà tí wò lówó ṣe bọ́lọ̀ fún wọn náà mà kí ló dé tó dé káníyàn rẹ̀ ọ̀gá tó fi wá jẹ́ pé bí kókókókó adìẹ ni lójú àyàn rẹ̀ ọmọ wa bí náà ní tó lówó ọmọ wa sọ pé tó àwa nímà so bàbá sì fẹ́ alẹ́ bẹ́ lọ́n kówó rẹ̀ ẹ gbọ́rọ̀ fa gbàdúrà pé ní àṣetọ́ni nìwọ mọ̀ jẹ́ pé yàrá dáradára nìwọ tí wọ́n mọ̀ kọ́lọ̀ ti sori ńlá fún ọ tó jowó lọ ìmọ̀tọ́lọ̀ fún ọ yẹn táníyàn rẹ bá lọ dáa gbogbo ládáadáadáa tó lówó ń fi owó ṣe ìníwọ́n náà gbà lọ́dọ̀ ọlọ́run látàrí pàníyàn rẹ dáa ètò wa burú ni kéèyàn lówó kọ́mọ̀nìmọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀pọ̀ yanturu àwọn ẹni tọ́lọ̀ ń fún lówó láyé wa bó ti ṣe rí ẹ rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó lówó ń nímọ̀ nípa ẹ̀sìn ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó lówó ó kórìíra ẹ̀sìn kọ́dà tó bá ti rí pé ẹnìkan bọ̀ wá sọ́dọ̀ òun tó sì jẹ́ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn yóò ti máa bínú yóò ti máa sọ yóò ti máa fajúro yóò ti máa kọ̀yìn tọ́ba wa rí i pé àwọn èèyàn yóò ti torí tó ń ṣe kí wọ́n pẹ́yìn dà yóò ti wá fàdúrò yóò ti kó àwọn kọ̀bákùn ọ̀rọ̀ pamọ́ sẹ́ẹ̀kẹ́ eléyìí tí ọmọ sọ wọn lógùlùtù rẹ̀ tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah yọmọ wa ti báṣubàṣu nínú owó ó lè sọ pé ní eh, òde àìsùn tó ń lọ lánàá òun fẹ́ẹ́ ná tó wá mílíọ̀nù bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ̀dá sí mọ́sálásí wọ́n ń kọ́ mọ́sálásí lọ ṣèrànlọ́wọ́ oníkẹ́nìkan ọmọ wa bọ̀ ohun olówó tálíkọ́ ọlọ́ọ̀lọ́ náà ẹgbọ́rọ̀ ó sì ná tó one million láìsùn òfò wọ́n ní wọ́n ń sòkú òun náà lọ gbowó jáde ní kọ́mọ lọ gbé àpamọ́wọ́ tí ń bẹ nínú búùtù mọ́tò wá wọ́n bẹ̀rẹ̀ sí ní yọwó ẹ̀ òun fẹ́ ra fíríjì fún bàbá lọ́rùn ẹgbọ́rọ̀ bàbá tó ra fíríjì fún láyé òun fẹ́ ra air condition fún wa tó róoru sáré òun tún fẹ́ ra pílò fún wa àwọn tó sì gbowó rẹ àwọn òkú ní sọ pé ẹ̀jọ́ ń sèrà nù táwọn kúkú ẹ gbowó lọ́wọ́ rẹ náà akramakumullah ẹni tó yẹ kí yóò mọ fún rẹ sèrà ni yóò mọ fi sèrè gbè wọn lè sọ pé ìyàwó mẹ́jọ lọ́wọ́ àlọ́dọ̀ rẹ gbogbo ìyàwó kọ̀ọ̀kan tó bá ti fẹ́ wọn yọ kọ́lé fáwọn òbí wọn ni òun fowó sèrè gbè òun fowó sèrà nù òun kọ́lé fáwọn òbí aṣẹ́wó rẹ kò níye ìyàwó tọ́lọ́ akramakumullah ó lè máa fowó kó tẹ́lì ká níbi tí wọ́n ti ń ṣeré gbé ó lè máa fowó kọ́lé tẹ́tẹ́ níbi tí wọ́n ti ń ṣeré àná. ó lè máa lo owó rẹ̀ láti bá tàwọn ọmọ èèyàn jẹ́ láti kọ̀yìn àwọn èèyàn síra wọn láti sọ mọ̀lẹ́bí dọ̀tá. so nítorí pé kò nímọ̀ nípa ẹ̀sìn báwo ló ṣe fẹ́ bẹ̀rù ọlọ́run yóò máa tẹ̀ báṣubàṣu mọ̀lẹ́bí ò lè dọ́dọ̀ rẹ o nítorí pé gbogbo ẹni bá súnmọ́ torí owó òun ni wọ́n ṣe ń súnmọ́ ni tó kò sí ní tọ́fẹ́ kàn án pẹ̀lú pé bí dàá pọ̀ pẹ̀lú ẹnìkan má lọ́ba ní bàbá ẹ yọ zaka ó ní à à ń ṣe sàrà <laughs> ṣe sàrà wa ni zaka tọ́lọ̀ ní kò yọ. inna fil mali haqqan zaka àwọn nǹkan míì tún wà tọ́jú ojúṣe tó lówó yẹ kó ṣe nínú owó rẹ̀ yàtọ̀ sí zaka oníbi kíni wọ́n ní alùwọ́kù ó ní ẹ̀dá kan má gbé wá dọ̀ zakadun ọyọ ẹtí wọ́n sọ̀rọ̀ wá kúfù Allahu akbar wọ́n ti sọ wọ́n ní tí mọ́sálásí bá dọ̀tí téèyàn mú ìgbálẹ̀ kọ́ mọ́wọ́ kó fi gbà lọ́dá tí kò gbalẹ̀ ọjà ẹni bá rí tọ́lọ́ ńlẹ̀ tọkọ̀ tí ò ṣe yóò ti ta ṣe pọ́n ṣe irú àwọn eléyìí Ànábì sallallahu alaihi wasallam ó ní ipò èyí tó burú jù làwọn ọmọ abẹ́ẹ́ so èyí tẹ́ lówó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o àákọ́là ń sọ ànábì ní sọ o ànábì ní sọ ń ròyìn bí ipò ẹni tó lówó tí ó mà nípa ẹ̀sìn tí ò ní ṣe dáadáa pẹ̀lú owó rẹ̀ rẹ̀ padà fa burú fún un bí kí ṣe rí ń sọ torí délé yìí o ẹ lè pé ẹ fẹ́ nímọ̀ nípa ní ó lè ṣeé ṣe kọjá pé tẹ́ ẹ bá wálé kí ó ó lè má rọrùn fún yín láti máa kí ó kọ́rọ̀ yín ó dàbí gbogbo ní tàǹbà ń kọ yín kọ́ dàbí ìgbà tá à ń kọ̀wé sójú omi á lè fàlà sójú omi kó dúró píparẹ́ ní ọ̀mà parẹ́ ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ ẹ máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ ẹ fi lóye nípa ẹ̀sìn yín kẹ́ ẹ fi mà nípa ẹ̀sìn yín kẹ́ ẹ fi mà èwo lẹ́ ń ṣe tí ò dáa èwo ló yẹ kẹ́ ẹ máa ṣe tọ́ da nítorí kọ́mọ́bà jẹ́ pé owó tẹ kàn kójọ pàǹtì lásán ẹ̀yin ò ní roríire ńbẹ̀ àwọn ọmọ yín ní ọ̀padà wà á ra oríire láàrọ̀ owó tẹ̀yìn jẹ́ pé ẹ̀yin lẹ kójọ ìbànújẹ́ yín ọ̀pọ̀njọ́ gbẹ̀ndàlùkìyàmù ńgbà tẹ́ bá rí pé owó tẹ̀yìn tùjọ tẹ́ ẹ ṣe wàhálà kójọ ńlọ́mọ yín àbọ̀mọ ọmọ tẹ́ ẹ ṣe wàhálà rẹ̀ tẹ́ kójọ ẹ̀yin wá sórí ibu ọlọ́run dàkú má ṣe wà lórí ibu alẹ́ ní tó yẹ kó tiẹ̀ jẹ́ pé kọ̀ dásẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ bí àwọn ẹni tó lówó ẹ̀yin gangan ló yẹ kẹrin súnmọ́ bíi táwọn bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ tẹ́lómìnà bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń sọ pọ́lọ̀ ń sọ ànábì sọ. ekuku ṣe pé wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ tán wọ́n á sọ pé aláàbí lágbájá bẹ́ẹ̀ jókòó ẹ̀ twenty thousand lágbà lọ́wọ́ yín lálẹ́ owó kíni owó kíni gánà rí àní kẹwàá kọ́ nípa ẹ̀sìn kẹwàá mọ̀ nípa ẹ̀sìn eléyìí tó ti dàrú gbàjẹ́ nínú ìgbésí ayé ó tó bẹ́ẹ̀ ẹ wá ṣàtúnṣe ìgbésí ayé yín ẹ ṣe àtúnṣe bẹ́ẹ̀ ṣe rà kìyàmà ibẹ̀ ṣe ráyé kò wá yẹ kó jẹ́ pé ńgbà tẹ ráyé lẹ̀ ní wá ráyè mà fún tọ́lọ̀ ẹ gbìyànjú láti jẹ́ni tí ọmọ wa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yín wọ́n ì mú yàn ìtìjú rọ́wọ́ ní bẹ́ẹ̀ ìtìjú òfòwò ní bẹ́ẹ̀ ojú òtì ọ láti lọ tò ní airport ipò ẹ̀fẹ́ wọ bàálù torí kò fẹ́ fi hàn gbogbo àwọn aráàlú rẹ kó lówó nìwọ bí wọ́n sọ pé ó ti wà ní Germany ẹ bàbá tún ti lọ sí Sweden ẹ bàbá ń lọ sí Nicaragua bàbá fẹ́ lọ sí Australia New Zealand gbogbo àwọn rọ́ọ̀n irọ́ burúkú tí a mọ̀ pé wọ́n kúkú yàgbẹ́ láwọn ìlú wọn ò ní pọ̀tọ̀pọ̀tọ̀ ní gọ́tà tiwọn lọ́hùn gbogbo eléyìí ló rò kó n fi gba iyì òfò iyì rọ́ọ̀ ojú òní tí ọ láti tò ní gbogbo airport bẹ̀rẹ̀ láti nàìjíríà àti gbogbo ibi tó ń lọ ọmọ tò ní airport kò sọ̀rọ̀ pé lówó ni mí ibi tí mo lówó dé sẹ́mi náà ni mo tò bí ìgbà tí mo fẹ́ gba bára mọ́tò kórì bó ṣe wọ bàálù. ṣé bọ́ọ̀ lọ tó ń bẹ̀ wọ́n yá lọ́fẹ́ gbé ọlọ́kọ̀ jókòó níbi tá a ṣe sọ̀rọ̀ lọ àbùkù wo lọ́fẹ́ fi kàn àbùkù wo bábùkù bá ń bẹ nídìí pé mò ń di ó ń la àbùkù tọ́ lápàlẹ́ jù ó ń la àbùkù tọ́ dáa hàn ẹlòmíì mọ̀ ń bẹ̀rù torí tí mo bá lọ àwọn tálákà ní máa pọ̀ níbi tí wọ́n bá ti ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ gbọ́rọ̀ ṣàlọ́ àbáṣọ torí ẹ̀la nípa Muhammad sallallahu alaihi wasallam sọ pé àwọn ẹni tó pọ̀ jù lálùjánnà làwọn tálákà ah, olówó náà yẹ kó wà lùjánnà àwọn ọlọ́lá náà yẹ kó wà lùjánnà àwọn ọba àwọn àjòyè àwọn baálẹ̀ baálẹ̀ ah, ta ló sàlùjánnà lè wọ̀ fáwọn kìí ṣe wọ̀ fáwọn náà sọmba ti ṣiṣẹ́ àti wọ sọmba ti sánà àti débẹ̀ ẹ pé táwọn bá àwọn aláìní lè máa pé ẹ àti ẹ̀dúpẹ́ fọlọ́ aláàjì wa náà wá mo ti ń wá yín mo ti ń kan bùkátà ti kìnnì ọlọ́ọ̀la máa ń náwó bùkátà ti wá sí sẹ́yìn náà bá ti ẹ mọ̀ nà àbáyọ tẹ́fì máa báwọn èèyàn sọ̀rọ̀ ètí ò túmọ̀ sí pé kẹ́ ẹ má máa yọ zàká kò túmọ̀ sí kẹ́ ẹ má máa sàánú àmọ́ kì í wá ṣe pé ti rí yín tàì rí yín wọ́n ti rẹ́ni tí wọ́n ti bára lọ́dọ̀ rẹ̀. nítorí pé ẹlòmíì onóòrí wí pé bára táwọn èèyàn máa ṣe lọ́dọ̀ kì í ṣe káwọn lè jáde. ètò wa burú jù ó ní kò kò lówó ó tún wá láníyàwó àwọn ọmọ àta lóríṣiríṣi àwọn ọmọ gáràjì àwọn èèyàn burúkú àwọn èèyàn rádaràda tó jẹ́ pé àwọn kan máa hùwà bí ìgbà tó ṣe pé wọn ò lẹ́bí wọn ò lára bíi pé ọmọ jábọ́ látòrí igi máńgò tẹ́lẹ̀ kí ọmọ ṣe ayé ìranù kọ̀ máa ń pẹ̀ sí kọ̀ máa ń pa tọ́lọ́ kò sí lówó yọ ọmọ wa ń ṣèṣe ọmọ àta ó lè mú gbó kó mú gbaná kó gba kokéènì ògógóró gbogbo àwọn nǹkan mímu burúkú burúkú burúkú yóò tún máa sọ pé ah tó ń bá lọ lówó ni ah irú bí ẹ eh, ti ń fowó ṣe ra àmì tí ń fowó ṣe rédòrédè ṣeṣe ló wọn mà ṣe àníyàn fún. ọmọ wa gbàrú ẹsẹ̀ tiẹ̀ tó ń ta ìlówó tí wọn náà fi dẹ́ṣẹ̀ bíi tiẹ̀. ìdè lẹ́yìn ọlọ́ńdàkùn tún wá sí o kàwá kọ́ àwọn ẹni tó dáa kàwá kọ́ àwọn ẹni tó ọmọ ṣe dáadáa léwájú náà sáì dáa ká tó wá kúmá àwọn ẹni tí wọn máa ṣàìdá nínú àwọn ọláńlá léyìí tí ó tún bẹ fún mà ó náà ní nǹkan tí Kumail ọmọ Ziyad an tó sọ ó ní Ali ibn Abi Talib radiyallahu anhu ọgbọ́n lọ́wọ́ múnjọ́ tó wá mú un jáde nígbà tí àwa rìn bọ́ sí ẹ̀yìn odi ìlú lọ́wọ́ mí kalẹ̀ ó ní wọ́n kú mẹ́rin ọmọ ziyad alukólóbó awọ̀ọ́yà àgbá ń làwọn kan o fọ́kẹ́yìrò ha awọ̀ọ́yà ha èyí tó lóore jù nínú àwọn ọkàn òun náà lèyí tí ó rí àyè gba nǹkan sọ nǹkan sí tọ́ra yè gba nǹkan jù tọ́ra yè sọ sí jù òun ló lóore jù ihfaz anni ma aqulu lak sọ tí mo fẹ́ sọ fún ọ lónìí o annasu thalathatun mẹ́ta lọ́mọ èèyàn o fa'alimu rabbani àkọ́kọ́ ni olùmọ̀ nípa tọlọ́hun olùmọ̀ nípa tọlọ́hun ẹ̀kejì wa muta'allimun ala sabili najatin atẹni tó ṣe pé òun kọ́mà tóun náà ń bẹ lórí ojú ọ̀nà ọ̀la ẹ̀kẹta òun náà ni hamajun ru'a atba'u kulli na'iqin àwọn náà ni àwọn èèyàn àwọn èèyàn lásán oníkatakata rádaràda tẹ́ pé gbogbo ariwo òfò làwọn máa tẹ̀lé yamiluna ma'a kulli riyah gbogbo atẹ́gùn ọba ti fẹ́ làwọn náà máa fẹ́ pẹ̀lú lam yastadi'u bi nuril ilm àwọn ò fi màmálẹ̀ wọn ò fi ríran. ولم يلجأوا إلى ركن وثيق وسمولي أريدون نقمة العلم خير من المال يوكمي إما اللولي جوله الله أكبر إما بوليو العلم يحرسك طب أما gbogbo ara yìí ẹ̀yin tẹ́ ẹ tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ ń gbọ́ yìí o wọ́n ní ìmáàmá sọ̀yàn sísọ ní mẹ̀yàn téèyàn bá ní máa sọ̀yàn wà á ń tẹ̀tà àrísùlmáàlì ṣùgbọ́n wọn ni mẹ̀gáàdì fowó rẹ̀ ìwọ náà máa sówó rẹ̀. العلم يزكو على الإنفاق ẹ̀rí mà òun máa ń pọ̀ sí ni alẹ́lẹ́ àmàlẹ́ gbogbo bí yẹn bá ṣe ń lóma rẹ̀ ni máa máa ń pọ̀ sí tí yẹn bá ṣe ń lóma ni máa máa ń pọ̀ sí wàlúmọ́lù tankososo nàfàkọ́ àmọ́wó níná máa dín kù ni níná máa dín owó kù ni alẹ́ ìlmù hakimu nínú ìyàtọ̀ tuntun wà láàrin ìmọ̀ àtọwó òun náà ni pé ìmọ̀ gangan ládájọ́ ìmọ̀ gangan ládájọ́ wàlúmọ́lù mahkumun alayhi ṣùgbọ́n owó ẹni adájọ́ lé lórí lò ẹni adájọ́ lé lórí lò wa mahabbatul alimi din yudanu bẹ ká nífẹ̀ẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn ní téèyàn máa fi sin lọ Allahu akbar ká nífẹ̀ẹ́ olùmọ̀ ẹ̀sìn ní téèyàn máa fi sin lọ al-ilmu yuksibu al-alima at-ta'a fi hayatihi ìmọ̀ kó jèrè báwọn èèyàn máa gbọ́rọ̀ sí lẹ́nu lójú ayé rẹ̀. وجميل الحدوثة وجميل الحدوثة بعد وفاته yóò sì jẹ́ kí àwọn èèyàn máa fọ rere ń pa rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ọ̀sán ní àtúnmáì gbogbo dáadáa tá a bá fowó sí tẹ̀zúlù bìzàwálẹ̀ kí máa tán tí nǹkan náà bá ti tán yìí bàbá ṣe rere sẹ́nìkan pẹ̀lú owó yóò máa mọ̀ kó sí dáadáa sùn tí nǹkan bá ti parí ló ti gbàgbé rẹ̀ bí kò ránjẹ fún yàn ní torí pé bí ń pa ó sì ránjẹ ah, ẹsẹ̀ bàbá ẹsẹ̀ ẹsẹ̀ tó bá ti jó oúnjẹ tán ó ti gbàgbé débi mi bá tún ti pa e oúnjẹ ìṣúwọ́ rà fún tẹ́lẹ̀ kò ní padà ama tẹ̀síwájú kọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ali ibn Abi kí ó bá san àwọn olùmọ̀ wa ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní alùkàyámà kó dẹ̀ jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa kán bá tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan tí wọ́n fi ń tàn mọ́lẹ̀ sínú ọkàn wa kí àwọn náà gbìyànjú láti rí i pé a mú àwọn kan yìí lò kálíbà jẹ́ olóríire ní ayé àti ní alùkìyàmà gẹ́gẹ́ bí ètò wa àdáàbò dúníyà wà dìín asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.